kádàrá oríire mọ́ wọn láti fún wọn ní àǹfààní kí wọ́n wá jọ́sìn fún wọn lọ́wọ́ bá iná ló fà á tí Allah azza wa jalla tó fi fi irú àǹfààní ilẹ̀ wa ìyẹn ló fà á ìtàn wọn sọ náà kúrò wípé tabaraka alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala. Allah subhanahu wa ta'ala alladhi khalaqa al-mawta wal-hayata. ọba tó dá ìṣẹ̀mí àti máa kú ọlọ́run bá Allah azza wa jal kò sàdédé ṣe bẹ́ẹ̀ o liyabluwakum ayyukum ahsanu amala ọlọ́run bá subhanahu wa ta'ala ó fẹ́ fi dá wa wò ta nínú wa tí o ti ń ṣe dáadáa tẹ́lẹ̀ tí o tún lọ́wọ́ lórí dáadáa rẹ̀ àbúta mi ti wà nínú ìwà bàjẹ́ nínú ìwà ojú dúdú nínú ìwà ìmọ̀kan tí ó wàá fi àǹfààní òun sì ṣẹ́kù láyé tí o fi tura tí o padà sí orí dáadáa an bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala sísẹ́ náà tó ṣe wa kù láyé di àsìkò yìí kọ́ba kó ṣe àǹfààní fún wa láti tuntun lè súnmọ́ òun ọlọ́run ọba sí àwọn ń bẹ̀ẹ́ kó ṣe wá nípa nínú àwọn tí ẹ̀mí wọn gùn látàrí ìtẹ̀lẹ́tọ̀ ọlọ́run ọba torí pé òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó ní khairukum man tala umruhu wa hasuna amaluhu àwọn tí ó ṣòlè jù nínú yín àwọn tí wọ́n dáa jù nínú yín òun náà ni àwọn tí ẹ̀mí wọn bá gùn tí wọ́n wá rí iṣẹ́ olóore ṣe ẹ rí i pé àwọn tó ti jáde láyé àti fìrún àti fi jù wọ́n lọ àti fi jókòó dáadáa báyìí àti fi jù wọ́n lọ abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala ìṣẹ́kù wa tó ṣẹ́wà kù di àsìkò yìí kó ló ní sábàbí orílẹ̀ àlùjánnà wa wọ̀ àwọn tó ti kú nínú àwọn ẹ̀yà wa tí wọ́n jẹ́ mọ́jọ́bí abẹ́rẹ́ wọn bá kó bá ní ṣe àforíjì kó bá ní yọ́nú sí wọn kó bá ní ṣe wọn ní ọmọ àlùjẹ́dá kó mọ̀ ṣe wọn ní ọmọ náà bàtà àwọn ọmọ ìgbà tán ọlọ́run jẹ́ ká tó sórí dáadáa ó ti yọ́nú sí wa ṣáájú kó pa wá ó sì wá ní ọmọ àlùjẹ́dá eléyìí tí yóò bá anábì sallallahu alaihi wasallam wọn lọ gbàlùjẹ́dá rahmatihi ya arhamar rahimin bí ọ̀rùn náà rahman a tún máa tẹ̀síwájú níbi àlàyé lórí tírà alálùbákà ní Riyadu as-Salihin àti dé àdéhùfẹ́ lẹ́ẹ̀kẹwàá níbi nusra àti ọwọ́ tèmi yìí bíbáwọ̀ al-ikhlas wa ihbar an-niyyah ìta ti ń sọ fúnra wa ìjẹ́ ọ̀rẹ́ yẹ ká fún àníyàn wa mọ́ bẹ́ẹ̀ ìjẹ́ ọ̀rẹ́ yẹ ká láfọkàn sí níbi àwọn kan tí a bá ń ṣe ó jẹ́ pé a máa fi nǹkan kọ̀ọ̀kan sún ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba ò máa kọjá lẹ́yìn yẹn ládàá ò máa fẹ̀yẹ̀ rú nígbà àwọn nǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ bá ti sọ ẹni tó fún ìyàwó ẹ̀ lówó oúnjẹ ẹni tó sanwó ilé ìwé ọmọ rẹ̀ ẹni tó bá àbúrò ìyàwó ẹ̀ gun ọ̀kadà tó sanwó mọ́tò rẹ̀ kí nìyẹn kì í ṣe àṣà lásán téèyàn bá so àníyàn tọrọ mọ èyí ó gbà ládá bí ẹni pé èèyàn kírun bí ẹni pé èèyàn dáwọ téèyàn rẹ kẹsàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kan tó jẹ nọmà ìṣẹ̀lẹ̀ ayé wa ó lè di ìjọsìn fún wa eléyìí nǹkan tí àfa àwa àlùdáwà àdáwà yọrọ nínú ọlọ́ta ara tí wọ́n pàkíyèsí wa sí ní báàbò yìí pé ìwọ́n tó jẹ́ mùsùlùmí má jẹ́ kí ẹ̀sẹ̀ ó kàn máa fọ́ ọ lu látara àìláfọkànsí rẹ níbi àwọn nǹkan yìí. ìyàwó ni rahman hadith mi mẹ́ta inú ṣẹ́kù ní báàbò yìí hadith mi mẹ́ta inú ṣẹ́kù ní báàbò rẹ̀ kọ́lás ọ̀dọ́ rẹ̀ pẹ̀lú àwọn ọlọ́wọ́ bá ó ṣeé ṣe àbíyànjú ẹ̀yọkàn méjì mẹ́ta nínú rẹ̀ ní alẹ́ kí ọlọ́run ọba rẹ̀ dá ó fún wa ní àkóyè ọdún bí a bá ti sọ̀rọ̀. ọlọ́run mi sọ̀rọ̀ nìkan ẹ̀mọ̀ lọ wà á bí ìrọ̀lẹ́ rẹ̀ di ọ̀la á ní kọ́ ọ́lá pọ́nlọ́wọ́ sọ̀rọ̀ lọ́ọ̀yì sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ sálámà sọ̀dá tó rọ̀jò lè fi jẹ̀má àti تزيد على صلاته في بيته وصلاته في سوقه بضعا وعشرين درجة وذلك أن أحدهم إذا توضأ فأحسن الوضوء ثم أتى المسجد ينهزه إلا الصلاة لا يريد إلا الصلاة فلم يخطو خطوة إلا رفع له بها درجة وخط عنه بها خطيئة حتى يدخل المسجد فإذا دخل المسجد كان في الصلاة ما كان في الصلاة هي تحبسه والملائكة يصلون على أحدكم ما دام في مجلسه الذي يصلى فيه يقولون اللهم ارحمه اللهم اغفر له اللهم تب ما لم يحدث فيه ما لم يحدث فيه متفق عليه وهذا لفظ مسلم وقوله صلى الله عليه وسلم ينهزه هو بالحلياء والماء وبالزين أي يخرجه وينهره حديث تي افاوى fà wá àdáwáyé mú wá ní máa ń bì yìí orílẹ̀-èdè àdéhùn fà wá Abu yọ ẹ̀rù na ní àwọn sọ̀hábà gbajúmọ̀ pọ̀ radiyallahu ta'ala anhu warda ó fẹ́ mọ́ sí mùsùlùmí kan tó mọ nǹkan tí ń ṣe yìí tí kò ní pẹ́ gbórúkọ Abu Hurairah bó tilẹ̀ jẹ́ pé nínú àmì àfimọ́mọ́ mùmìnì òní pé yóò nífẹ̀ẹ́ Abu Hurairah ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí tí bá ti ń yẹ̀gẹ̀ rẹ sí Abu Hurairah ó ń bu ní o ó sọ nípa aláìdáni o àmì nìfàkì àmì pé mùnàfíkì lẹ́nu yẹn ti wà lára torí pé anábì wa sallallahu alaihi wasallam àbúrò rẹ̀ bí di bẹ ànábì pé kánábì ó ṣàdúrà fún un wípé kí ọlọ́run ọba kó fi ìfẹ́ ẹ̀hún sẹ́mi gbogbo mòmìnì ànábì wa sọ wípé wala yubghiduka illa munafiq ẹnìkan kò wá ní kórìíra àwọn Abu Hurairah.

torí pé nínú ọ̀rọ̀ àmì sàlásà bábò ẹ̀rọ àbániyàwó nínú ẹ̀sìn kò dín ní ẹgbẹ̀rún márùn sókè ó mọ̀ sí pé ẹni tẹ́ ẹ bá sì nífẹ̀ẹ́ lè ẹmọ́ ṣe kí ni o lè ẹmọ́ ń gba ọ̀rọ̀ ẹnu rẹ̀ ṣé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ẹni tẹ́ ò nífẹ̀ẹ́ tó bá sọ̀rọ̀ ẹ̀nu rẹ̀ lè kí ni sọ. so ìfẹ́ gbọ́dọ̀ ṣáájú lérí ẹ̀ka fẹ́ gba torí wípé Ànábì sallallahu alaihi wasallam wípé àpẹẹrẹ ìmánì oníkéyàn nífẹ̀ẹ́ àbúrò rẹ̀ ẹ bó ṣe pé àpẹẹrẹ ìmánì oníkéyàn nífẹ̀ẹ́ àwọn sọ́ọ̀rọ̀ tẹ́pẹ́ àpẹẹrẹ nífàkì náà oníkéyàn nífẹ̀ẹ́ àwọn kéyàn kórìíra àwọn sọ́ọ̀rọ̀ àbúrò rẹ̀ rẹ̀ dẹ̀rẹ̀ àmì rẹ̀ nínú ìgbà tí àkàtúndé fi nájú nínú ọ̀rọ̀ àbúrò rẹ̀ wípé àbúrò rẹ̀ rẹ̀ àti màmá rẹ̀ ọlọ́run ọba nínú ilé Abu Hurairah tí ń dára ta lè kúrò ara rẹ̀ ọ̀dẹ̀ láàánú ó ní pé ní alẹ́ láàrin alẹ́ sí ìdájí kò fẹ́ẹ̀ ní sí àsìkò kan nínú ilé àwọn Abu Hurairah àfẹ́nìkan máa wà tí ó fẹsẹ̀ ìgbà rẹ̀ òṣùpá ẹni wípé nínú ilé wọn wọ́n máa ń pẹ́ra wọn táwọn tó bá ṣe náfìlà di àsìkò táwọn yòókù sùn àwọn yòókù ó ṣe kí ni òun sùn tó bá yá ẹni tó bá tó yàtọ̀ náà tó fẹsẹ̀ nínú òtún dìde sọkọ bẹ́ẹ̀ sí àsùn kan nínú ilé wọn àfikọ́jọ́ ibẹ̀ ẹ̀ tó mọ̀ bẹ́ẹ̀ tí ó mọ̀ nínú fún Allah subhanahu wa ta'ala bínú ilé àwọn àbúrò rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ jùlọ àánú bẹ̀ṣẹ̀lú wọn àwọn náà ní kẹsàn kan nítorí pé kìyàmù lẹ́yìn ìmọ̀ dúró lóru tamọ́sọ yẹn kìí ó bẹ̀rẹ̀ láti alẹ́ abẹ́kọ̀ọ́ àwùsọ ní kọlílì àwọn kankan fún mi nínú ẹ̀ náà ni pé wà á kú tirọ́ kọ́bílá anáàrẹ̀ àmúṣọlá ọ̀rọ̀ ṣe wá ó sì lẹ̀ sí àmì pé kí n máa kí wítìrí mi kì tó sùn ìyẹn ni pé ẹ tó bá mọ̀ wípé ó nira fún un láti jí ìdájí láti kí wítìrí àbí láti yọ̀dẹ́ fílò òru ó láǹfààní kó yọ̀dẹ́ fílò àyẹ̀lẹ́ kí ni o ní alẹ́ òdò sùn ẹlòmíì ní ẹ̀bùn kó ló tó mọ̀ ẹ̀kọ́ àkókò bẹ̀lú àwọn tó àfilẹ́ náà lẹ̀ pọ̀ ó di àsàlátú fáyọrọ mìíràn irú ẹni á sọ yìí kó máa kí náfìlà tààjùdù tiẹ̀ nígbà wo lati ní àkọ́kọ́ òru tó láti gbà wo láti gbà láti kí. ṣáìwá ẹ̀rọ àkùnrin yìí jẹba tí wọ́n bá ń lé àwọn àbọ̀ rẹ̀ rọ bá a mẹ́sì pé àwọn gbogbo kọ̀ọ̀kì ìròyìn lálẹ́ wọ́n sùn àwọn kọ́nà ara òjútà àwọn àwọn ọ̀fọ́sọ tó bá yá ọ̀wọ́ jì wọ́n ti kírọ̀ tí wọ́n bá yẹmú nínú sẹ̀rẹ̀ àbúrò ẹ̀rọ ọjà làwọn ọ̀dọ́ àti pé ẹ̀dá kò ní kóra àdáni o. àdáni mùnáfìkì tẹ bá ti fẹ́ lè gbé pé òun yìí ti àbúrò ẹ̀rọ à àmọ̀ pé ẹni yìí lójú méjì ni afáàyè ọjà láàmú àbíọ́rẹ́ àbúrò sọ̀rọ̀ kọ́ ẹ̀kọ́ lọ́sọ̀rọ̀ láì sọ̀rọ̀ láàmú sọ́lá abẹ́rẹ́ ni sọ̀látù rọ́ọ̀lì jẹ̀má àmì sọ̀lá sọ̀rọ̀ sọ̀rọ̀ pé irun tí èèyàn bá gé àrùn ìkúnlẹ̀ lẹ́ṣùmọ́ dákàrọ̀ lẹ́ṣùmọ́ dákàrọ̀ wọ́n kò ń fa. sọ̀látù rọ́ọ̀lì fi jẹ̀má àti àrẹ́bí ní irun tí ẹnìkan ọjọ́kùnrin ni ọjọ́bìnrin ni tọ́ba kí ní jẹ̀má tẹ̀sí bàlá sọ̀lá tì yóò ó lékún ní ọlá ju ìrun tó bá kí ní ilé rẹ̀ lọ wọ̀sọ̀lá ti fi súòkì tàbí ìrun tó bá kí ní ọjà rẹ̀ ṣọlá tó gbé fi jẹ̀má ìrun tó yẹ bá kí ní jẹ̀mẹ́ aṣọ ìgbé àwọn tó kúrò yẹn ṣọ̀rọ̀ dákà ọ̀dọ́ nǹkan àwọn ẹ̀rí mi ló padà sọ ìrun àwọn obìnrin nínú ilé di tó lọ́lá wàlásùn fi rọ́dìlù nínú orú ọ̀rọ̀ báyìí pé yóò kọ ọkùnrin àti kíni o àtọ̀lọ́sílẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀rí mi sọ pé kí obìnrin kọ́ obìnrin láǹfààní kó kírun tó pamọ́ ó láǹfààní kó kírun ilé rẹ̀ tí ẹ̀sìn tó padà tó fi sọ látó ń bẹ́ẹ̀ fún yẹn amọ̀lẹ̀ asùn òní pé tó máa sọ pé àrọ́jò irú ọ̀rọ̀ báyìí yóò kó ọkùnrin àti obìnrin sínú. ìdán nàkóòl sọlákò rọ́jòlì fi jẹ̀mọ́ àti irun tí èèyàn bá kí ṣùgbọ́n àṣẹ pé lẹ́yìn ní irun tí ọkùnrin bá kí níjẹ̀mọ́ tẹ̀síìdù aláṣọ láti ife ìbẹ́ẹ̀tì yìí ó lékún ní ọlá ju irun tó bá kí ní ilé rẹ̀ lọ wàṣọ láti ife sókè àti irun tó bá kí ní ọjà rẹ̀ ní ṣọ́ọ̀bù rẹ̀ bíbá án wà ìṣòrí ìnàdàràjà ó fi in tó lé ní ogún àti mẹ́ta ṣùgbọ́n tí ò pé ọgbẹ̀tẹ́ ó fi jù lọ gbogbo sì kí mo tú nítorí kí ni ó lé ní ṣùgbọ́n kò sí ní òkú ẹ̀ kẹ́lí máa bí dùrù ọ̀rọ̀ àbá bí dùrù ìṣìrìnà daraja kẹ́lí máa bí dùrù òun náà ni adadun qalil òun náà ni òǹkà tó jẹ́ pé láàrin mẹ́ta sí mẹ́sàn-án mẹ́ta sí mẹ́sàn-án mẹ́sàn-án tó dápẹ́ nìkan bíbọ̀. wọ́n á pè bídà ìṣèyínà dàrọ̀jà ó ní twenty bídìrù sẹ́kì sọ́wọ́ ẹ̀ka ẹ̀ṣẹ̀ pé twenty something tó bá ní twenty bídìrù tó kí dàní bídìrù màbá yín náà sàlátà àti sà ètò mẹ́ta ní mẹ́ta sí mẹ́sàn-án olóúnjẹ bídìrù kẹ́yìn mọ̀ bídìrù yìí. القرآن يا الله سيبوه هو على القرآن نعم هو على القرآن ألف لامين قلبت الروم في أدنى الأرض ومن بعض غلبهم في بضع سنين so bid'a yàda ni bid'u fi bid'i sinin so bẹ́ẹ̀ láti wá سنين ọdún sòfin bídẹ́rì sì ni bọ́lájì tu fún àwọn ọdún láàrin ọdún mẹ́ta sí mẹ́ta so kẹ́lìmọ̀ o ó lápẹ̀ ní kíni o adàdùn kọ̀lé bàbá ilẹ̀ fàlàfà sọlá àwọn ọmọ ìtàṣí sọ yí pé bàbá bá sọ pé alẹ́ fìlà kúkúlì bá ti Rome sọ pé Rome àti àwọn Rome àti Fars siyasa kan bẹ́ẹ̀ nìkan kìkan fi dájú sá àwọn Rome nígbà náà pé ata dìsí náà náà kí ni wọ́n hàlù kìtà abẹ́ẹ̀kọ́ ni àwọn olówó àrùn báyìí sàbẹ́ẹ̀kọ́ gbọ́ Rome ẹ̀ hàlù kìtà àwọn ìwúrí àwọn ẹ̀sọ́rọ́ àwọn Jews àtàwọn Christians àwọn ni wọ́n ń lo Rome nígbà náà àwọn force àwọn níbẹ̀ nígbà náà mo ṣe kúrò lọ́pọ̀lọpọ̀ wọn àwọn tó pọ̀ nù àwọn ẹlẹ́gbọ̀n rán ẹni màá sì sọ pé àwọn kèfèrí ìrẹ́ méjì lọ́rọ̀ bá kún wọn sí làbíyàkù ilẹ̀ ní ilẹ̀ káfárú ní ángel kìtàbí wọn ni mo ṣe kí sẹ́ni kìnìún ẹ̀gbọ́n bí jùlọ jẹ́ ká máa mú ká máa rántí ẹ̀ dáadáa tó máa ní kèfèrí kèfèrí ẹlẹ́gbọ̀n rán òǹbẹ̀ ìtọ́jà yìí pé kèfèrí lòun náà ṣùgbọ́n òun fira rẹ̀ tì síbi tíra àwọn làwọn jíwò àtàkùnjọ christians àyẹ̀wòd ọ̀nà sọ àwọn méjì náà kẹfẹ́ nínú wọn tọ́nà ọlọ́run rà ọlọ́run wọn sọ ní pé nígbà tí rome àwọn fúrùs wọ́n ti wọ́n borí àwọn rome àwọn ló wà ní rome àwọn olùsọ́dẹ̀sẹ̀ àwọn kìtà kí wọ́n láwọn fúrùs èyí bó wọ́n ṣe jẹ́ mùsùlùkùn wọ́n rà bí ká sọ yí pé àwọn ẹlẹ́gbọ̀n rárá lásìkò tí wà yìí náà kí wọ́n wá borí àwọn àgùdà sọ́jọ́lẹ́sẹ̀ àwọn mùsùlùmí nígbà náà inú wọn bàjẹ́ inú wọn bàjẹ́ ìgbà àwọn kan wọ́n sì borí rome ẹgbẹ̀rún kí ló fà tí wọ́n fi bàjẹ́ ṣebí kẹfẹ́rẹ́ àti kẹfẹ́rẹ́ náà but wáyé ló akọ́fùmí wọ́n lẹ́yìn àwọn tí wọ́n jẹ́ àlùkìtà wọ́n súnmọ́ àwọn sì rí nǹkan kan tí wọ́n ń ṣe ni o tí wọ́n ń tọ́ka síbi rẹ̀ pé ìlànà náà ni o wọ́n ti dàrú o ṣùgbọ́n àwọn sì tún súnmọ́ ju àwọn ẹlẹ́bùn ara lọ òkè làwọn méjèèjì sòkè ní yẹn ń bá àwọn sàábà lọ́kàn jẹ bọ́ọ̀lù náà wọ́n fà ṣe pé wúlì ti rò ó fi àgùnlẹ̀ àrùn wàhùn nìbádí sẹ́yàkùn ọlọ́run ọdún pẹ̀lú wọ̀ rí àwọn àwọn róòmù náà ó padà wàá tún kọ́ńkà àwọn òkú ìgbà ní wàá dì fí ìlú kẹrìsì ṣùgbọ́n yóò tọdún mẹ́ta sí mẹ́sàn-án àwọn ọ̀sẹ̀ gbọ́dọ̀ àrẹ́bí àtàwọn ọ̀gbìn rẹ̀ ṣá níjó yóò ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ o sọ̀rọ̀ àpèjì àdúgbò ẹnu bẹ́ẹ̀ ni pé kẹ́lìmà bídọ̀ òun kí ni àkójúmọ́ rẹ̀ mẹ́ta sí mẹ́sàn so ó ní àdúgbò sọ̀rọ̀ àṣírà sọ wípé wọ́n sọ̀rọ̀ àti ibi sóòkè ìbídọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ nàdàrẹ̀ àìsàn àtọ̀rọ̀ ìdòlù fìdàmà àti tẹ̀síìrì wọn sọ̀rọ̀ àti fìmẹ́jì wọ́n sọ̀rọ̀ àti ibi sóòkè bídọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ nàdàrọ̀jà tẹ̀síìmọ̀ ìfọ̀dà ìdí tí mo ra mẹ́nu bàyẹ̀ politics òṣèlú ilé ayé nù gbogbo ìgbà tí rúkèrúdè bá ń ṣẹlẹ̀ àwọn èèyàn máa ń fi ìṣẹ̀lẹ̀ ta pọ́ǹtì ẹ ṣe kí ni wọ́n máa ń fi ìṣẹ̀lẹ̀ ta pọ́ǹtì ṣé ṣe àwọn mùsùlùmí àwọn sàhábà ó sì jẹ́ pé kí ní ẹ̀ bá wọn ló jẹ́ pé fúrùsù borí rome mo sọ pé àwọn ilé ìsàǹpẹ̀rẹ̀ ní àrùn kìtà so wọ́n súnmọ́ ju àwọn ẹlẹ́bọn hánà tí wọ́n ti tètè sáàbù kankan sí sọ̀rọ̀ so àìmọye àwọn ìṣẹ̀lẹ̀ àwọn afáàmọ́ ní nínú àwọn ọdún kẹba yẹn máa fà wáyé alákùnrin ha ni alẹ́sọ̀lá àsánà ìrún tẹ́yẹ̀ bá kí ní jẹ̀mọ́ ó dáa jù ní tẹ́yẹ̀ bá kí nílé rẹ̀ tó tẹ́yẹ̀ kí ní ṣọ́ọ̀bù rẹ̀ ju jíjẹ̀mọ́ rẹ̀ ọlọ́lá ní ọ̀nà twenty ìpele ẹ̀sán ẹ ọ̀nà bẹ̀rẹ̀ àwọn ṣe rárí bẹ́ẹ̀ tẹ́tẹ́ ìlú jẹ́mọ̀ fi wá lọ́la ju ìlú àtẹ̀yẹ kí nílé yẹn tàbí tẹ̀yẹ kí ní ṣọ́ọ̀bù yẹn lọ àdébí sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ní wàdánìkà ní àdàhùn àdébí tó fi níbẹ̀ ni pé ẹni tó fẹ́ lọ kí jẹ̀mọ̀ ìdá àtàwọ̀dọ̀ à tó bá ṣàlùwàlá fa àṣàlùwàlú à tó wá ṣe àlùwàlá rẹ̀ dáadáa àdébí kò tó lè gbalada twenty something yìí tẹ̀pẹ́lú wáyà mi ṣe kó twenty seven dáàbí mi ṣe kó twenty five so five àti seven ọ̀dà kí ló bá sí nítò oyè lè ṣe aláàbí àdíjì mí náà sọ pé àgbèmẹ́ bí wọ́n ṣọ̀rọ̀ so ìgbàgbọ́ náà òun náà jẹ́ seventy bílíọ̀nù ó tẹ́lẹ̀ sí ìgbàgbọ́ náà òun náà ní ìpele ìpele kìdé kìdé kìdé tó yẹ pé seventy something ayẹ́pẹ́ kò ní ní seventy three ìgbàgbọ́ tó eighty so alábìsọ̀lá àlàsílà ni ẹni tó fẹ́ gbalada ìlọ́po níbi ìjẹ̀mọ́ yìí tí ẹ pé ìrùn rẹ̀ ó fún lọ́la gan tó dá tó kírun lé lọ tàbí ẹni tó kírun ṣọ́bẹ̀ lọ alákọ̀ọ́kọ́ ni pé ìdá àtàwọn dọ àfà àṣàdàlùwò bó á tó bá ṣàlùwàlá tó wá ṣe àlùwàlá rẹ̀ dáadáa so point number one tó lè gbádà àjẹmọ́ pé ó lò lè jẹ tó dàrún kí nílé tàbí ṣọ́ọ̀bù lọ alákọ̀ọ́kọ́ ni kí ni o kò ṣe é àlùwàlá rẹ dáadáa so àbúrò ìwọ tó fẹ́ gbára dàjẹ́ pé ó gbọ́dọ̀ lákìsí lóru òní súnmọ̀ lẹ́yìn ìgbà sọ̀rọ̀ dáadáa àtàlì mẹ́sìdìdá ọwọ́ ń bọ̀ wá sí mọ́sálásí lẹ́yìn pé sọ̀látùlù jẹ̀mọ́ ṣùkọ́ mú fílmù ìpìlẹ̀ níbi ìrún jẹ̀mọ́ òní pé mọ́sálásí láti mẹ́rìkì àti fílmù àtàlì mẹ́sìdìdá lẹ́yìn ìgbà náà tó sọ̀rọ̀ ọ̀hán dáadáa tán nílé rẹ̀ ọwọ́ ń bọ̀ wá sí masalasi láàyè nàhàzù ilà sọ̀rà àì láàyò hàríkù wà láàyò kòríjú ilà sọ̀rà. nǹkan kan kọ́ ló gbé jáde nílé rẹ̀ ní ṣọ́ọ̀bù rẹ̀ tó ju ìrun lọ. yẹ́nni pé ìtọ́ ń sùn lọ́wọ́ ni ìtọ́ gbé jáde pé ah jẹ́ ǹdíde kí ni jẹ́ bá ìrun bí nù sí ń bí ọnu rẹ̀ yìí.

ṣùgbọ́n kìí ṣe ìrún sí gíní o fẹ̀lẹ̀ kí so láyé na ha zùn ún ìlàsá nǹkan ló ta ló ta ló ta ló gbé ló ta ń jìpá tó ju ìrún lọ òde ó dẹ̀ ta wà láyé rí inú ilẹ̀ sọ̀la ó sì dá kankan lérò níbi tó ń lọ ju kí ni lọ o ìrún náà lọ ó di nǹkan bẹ́ẹ̀ ni alákọ̀ọ́kọ́ ó sọ̀rọ̀ wà dáadáa ẹlẹ́ẹ̀kejì ó ń bọ̀ sí mọ́sálásí nǹkan kankan ló ta ló lóbó nǹkan kankan ló sí ìdìpẹ́ tó ju ìrún lọ kò sì gba nǹkan kan ní ìlérò ju èrò náà lọ òṣèlú àwọn bá ní sallallahu alaihi wasallam tí nǹkan mẹ́rin bá papọ̀ fún ẹnìkan ẹni tó rà kó tó kúrò lé rẹ̀ ẹni tó yẹ pé ìrún iná fẹ́ lọ kí ni mọ́sálásí iná gbà lérò iná ló sì sí dídì mọ́ fàlàmìyà kò kótó wà dáìní ilà àrùfẹ́ àbíhà dàrọ̀jà àdébísọ̀lá àsálàm ní irúfẹ́ ẹni báyìí kò ní gbé ìgbésẹ̀ kan àfi kó jẹ́ pé Allah subhanahu wa ta'ala yóò fi máa ṣe àlékún àgbéga fún lọ́nà rẹ̀ wàhútọ̀ ánìwòbí ha kọ̀dí àtọ́ni bákan náà ọlọ́run ló fi máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ fún subhanallah ẹ̀wò rẹ̀ dájẹ́ níbi pàfẹ́ lọ kírun jẹ̀mọ́ tí bá ti ń lọ báyìí kútọ̀ falamiyẹ́kùtò kútùwàtàn ilẹ̀ arúfin ọdẹ àdáradà kò ní gbé ẹsẹ̀ kan báyìí àbọ̀jẹ́ kó wọ́n fi sọ pé ah, ipò ọlọ́dọ̀ ọlọ́dọ̀ tẹ̀lẹ̀ rank ten ni ẹ̀sọ́ di rank eleven lákòókò yìí bákan náà wà mútọ́ ánìwò bí akọ̀tì à ah, ẹ̀sẹ̀ rẹ̀ mélòó tẹ́lẹ̀ wọ́n mẹ́wàá ẹ̀pà kan rẹ̀ bí bá ṣe wá ń gbé ẹsẹ̀ kan ẹsẹ̀ kan tí bá ń gbé wọ́n fi kan wọ́n máa fi gbé sí àgbéga fún wọ́n sì tún máa fi pa ẹsẹ̀ rẹ̀ inshallah ọba sọlọ lọ àwọn asáwọn ní hàtà yẹ́dùkú tí ó fi wọ ìlú mọ́ṣáláṣí jẹ́mọ̀ tá a lẹ́ni tí ó lè ẹ̀sán tá à ń sọ yìí dá ẹni tí ó sàmọ̀lá láti fi dojú bọ̀ bí a lé ní àbíṣọ́ọ̀bù dá ó sàmọ̀lá yẹn dáadáa àṣàlẹ̀ òdo dáàmù nǹkan sì gbé kúrò nílẹ̀ ní kí ni bóun lọ sí mọ́ṣáláṣí kò sí láti yẹn àdúgbò kí lọ kí n fẹ́ lọ pàdé yẹn láyò rí inú ìlà sọ̀rọ̀ ṣọlá ọmọ tí bá sí lọ báyìí bí ẹ̀rẹ́ ṣe rè kó jìnnà àdúgbò súnmọ́ tó wọ́n máa gbé ṣàgbéga fún wọ́n sì máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́mọ sọ ìlànà àfẹ́à fáyidà dọ́kùnlá ní mọ́sílá tó bá ti wá wọ́n ní mọ́sálásí ẹ máa wúbá yóò mọ tó bá ti wá wọn mọ́ṣáláṣí tó ti dókòwò wọ́n máa kọ ẹ̀san pé ó ti ń kírun fún un máa kára ti sọ̀rọ̀ láti tàbí tàbí sùn lókùnrú ìgbà tó bá yá pé ìrún náà lọ́dá dó yẹn ni pé ó ní mọ́ṣáláṣí lè sè wọ́n àmì sọ yìí pé tó máa ń tàbí mọ́ṣí fàṣọlá máa kátà máa lọ́ àwọn àlè ọwọ́ mọ́ṣáláṣí ọwọ́ kíkọ́ lọ́wọ́ bá sọ pé ó kí ìrún náà méjì ọba jókòó àbójútó kí àwọn náfìlà míì ọba jókòó ìrètí pé àsìkò tí a gbé kàámà ó fẹ́ tó àbí retí mámú rẹ̀ àbí retí àsìkò ló lókùn pọ̀ tẹ́kọ́ ti jókòó sí mọ́sáàsì yẹn tó jẹ́ pé ìrún náà ló sì gbé wá wọn ó ti máa pọ̀ ẹ̀sẹ̀ pé kó ti ń kírun láì tí ì ṣe kí ni mẹ́kàlá ti sọ̀rọ̀ láti ìyà tàbùsù lókùn pọ̀ tẹ́pẹ́ ìrú yẹn náà ló dájú pé ó tí lọ́nà oṣù dúró kí wọ́n ṣe kí ni o kí wọ́n kí o kèsì pé mo dúró ní ẹ̀kọ́ o tẹ́pẹ́ yìí kí ni gánà ẹ̀rù wípé ẹni yìí ẹ̀san tó fẹ́ rí ẹ̀san lórí kí ni àníyàn rẹ̀ àníyàn rẹ̀ wípé mò ń dúró de ìrọ̀ ọlọ́wọ́ àní pẹ̀lú àníyàn rẹ̀ yẹn ẹ máa kọ́ lẹ̀ wípé ó ń kírun yẹn bẹ́ẹ̀ yóò mọ ẹgbẹ́ aládá fáyidà dákọ̀lẹ̀ lẹ́mẹ́sídá kánàbì sọ̀láàtì mẹ̀kánàbì sọ̀láàtì yẹ àbí sòrò tó bá ti wọnú mọ́sálásí wọ́n máa kọ ẹ̀sẹ̀ kọ́ńkìrò lẹ̀ fún lókùrú bàbá pé ìrú yẹn ló ṣe kí ló gbèdè sílẹ̀ ìwá sí ẹ̀ka o wọ́n jókòó báyìí ó kí bẹ́ẹ̀ bíbí tán ó jókòó ó retí ìṣá ẹ̀ lọ́lẹ́ ó ní ìṣá wa àbùkù bẹ́ẹ̀ dúró tí wọ́n fi tí ìṣá ìgbà tó tẹ̀pẹ́ tó dáa dúró nìyẹn wọ́n máa kọ́ wọ́n máa kọ́ pé ó sì kírun lọ́dẹ̀ ó jókòó ó jókòó ó ń rẹ́sì ó ń kọlù ó ń kíní kan wọ́n máa pàṣẹ pé kí ni sọ̀rọ̀ àti wà ń kírun náà ìfọwọ́sà ní ìtàgbé rà mí rí pé nǹkan mẹ́ta kan ń bẹ tí Allah subhanahu wa ta'ala fadalikumur riba fadalikumur riba fadalikumur riba tára mi sọ yìí pé ó ní okùn tí máa sóyà pọ̀pọ̀lọ́ nínú ẹ̀ isbagul wudu alárakaàbẹ̀ wọ́n ti wàkàtí wàkàtí wàkàtí wàkàtí wàkàtí wàkàtí wàkàtí nǹkan mẹ́ta kan bẹ náà máa ń lò láti pèsè rẹ láti gbé yàrá alákọ̀ọ́kọ́ òun náà ni ìsìmáàbù òdu ọlọ́kàkàrà àdéjọba mùsùlùmí àdéjọba ẹ̀rọ kí èèyàn máa ṣàlùwàlà dáadáa lásìkò tí a kọ omi bí àsìkò àsìkò dúdú ọyẹ ẹgbẹ́ ẹlòmíì kan àwọn ṣe àyè máa fi para wọ́n ṣàlùwàlà bó ti yẹ kó ṣe kí ni o bó ti yẹ kó ṣe é ìgbàládà ìsìmáàbù òdu ọlọ́kàkàrà alẹ́sọ̀rọ̀ sọ pé nínú tó bá mọ́ sí tẹ̀fì rọ̀ fún agbára jẹ́ yẹn ẹ̀rí kò fún àdìdì tó bá sọ ní tó bá sì ìdàtà wá tọ́ a fa a sànẹ́ gbogbo wa. bákan náà níbi sọ pé wà kẹ́fọ́ tó lọ́kọ́ tẹ̀lé mazajid kéèyàn máa rìn kí ẹsẹ̀ tẹ́ yọ ẹsẹ̀ tẹ́ yọ ọmọ gbé lọ mọ́sálásí ọmọ pọ̀ ẹni pé ìbílẹ̀ ti lọ sí wọ́n máa ṣe dáwájà fún wọ́n sì mọ̀ ṣe kíni o ó tọ̀ á nínú wọ́n sì máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀wọ̀n ẹ̀kú. àwọn ẹ̀rọ kẹta wọ́n ti lọ́ọ̀rù sọ̀rọ̀ àti bàrà sọ̀rọ̀ kéèyàn máa kírun kẹta ó tún máa wá retí ìrọ̀rùn. ìtàkùn sọ̀rọ̀ àṣà sọ̀rọ̀ ẹ̀dá ọmọ akọ̀rọ̀ àdúrà ní ọmọ bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ arẹ́rìí wípé ó sọ̀rọ̀ dáadáa arẹ́rìí pé bí wọ́n ṣe lọ mọ́sálásí òun ni wọ́n máa pẹ̀sẹ̀ rẹ̀ wọ́n máa fún ní àgbéga adìrẹ́rìí pé kó máa retí ìrun wọ́n máa kọ ẹ̀sán pé kí ni o ó ti ń kírun yẹn fún tó yẹ jẹba òṣèlú ọba ni tó bá ti wá bàbá ojú òkú mọ́sálásí ó retí pé ah, àbẹ̀ wọ́n lè ṣáì bẹ́ẹ̀ tó ojú òkú retí ṣáì mẹ́tìrì bẹ́ẹ̀ tó retí ìrun súbì bẹ́ẹ̀ tó retí ìrun bí alásùkò fájìlì ó ti fájìlì tẹ̀lé ọlọmọsáṣí ó ṣáàjì òkú retí pé àsìkò kọ́mọ̀ bẹ́ẹ̀ tó wọ́n kọ ìsálẹ̀ sọ́dọ̀n wa ni sallallahu alaihi wasallam wal malaikatu ọlọ́run máa fi jákàlà mọ́lẹ̀ yìí tètè máa gbọ́ ṣùgbọ́n kìí ṣe àdúrà físíkà kìí ṣe àdúrà gbangba àdúrà tó jẹ́ pé spiritual ni àdúrà kí ló pè yorùbá wà ní tó yorùbá wà àdúrà inú ẹ̀mí ṣe yorùbá náà àdúrà tí ò ṣe fojú rí irú ẹ̀dá tó sáà bíi tó o nídìí kó o máa wá àwòrán ẹ o máa wá sọ ọmọ wa àwọn nǹkan ìdè máa mójútó alákùnrin yẹn mọ wa yẹ sí èmi ìdìrẹ̀ yà alẹ́ nípa màláìka ti sọ lónà àlà àdìgún òṣèlú náà màláìka wọ́n máa ṣàdúrà ìsọ̀lú náà wúlẹ̀ yẹ̀dọ̀rọ̀ wọ́n máa ṣàdúrà fúnikálukú yín ṣùgbọ́n ó dìsá ó wà nínú ẹtí màláìka ó ṣàdúrà fún bẹ́ẹ̀ dáná lókùnrúgbà tẹ́ ẹ bá kírun bẹ́ẹ̀ ṣe wá kírun tán ó sáré dìde ẹ̀pọ̀lọpọ̀ abáṣẹ́fẹ́sẹ̀ lónìí asalaamu alaykum rahmatulah asalaamu alaykum rahmatulah ó ti fòjìlé ó ti lọ bú ẹ̀yìn ọmọ ẹfẹ yìí tì oore ń forú ẹgbẹ́ ru wàlùmọ̀láyíkátú ìsọ̀mílẹ̀ àlàáhàdíkùn mọ̀dáná fi ìmọ̀lísì lẹ́dí sọ̀tà téèyàn bá kírun tán ààyè tó ti kírun yẹn ó ní ibi kọ́mọ wá sí káàkiri ibi tó ti kírun gangan tó sálámà yẹn dókòwò bẹ́ẹ̀ àwọn mọ̀láìkò mọ̀ ṣàdúrà fún ọ lọ́kùnrin ìgbà tó o bá wà níjókòó yẹn ó ti pọ̀ sí pé asáwọn arákàlá asá onífojìdé ṣé wọ́n ṣàdúrà fún ọ là kò nídẹ̀ tí kì í bá ṣe mọ̀ á máa ní mí láti sálámà láti fẹ́ dìde àmọ́ oníbìlà àwọn dùrúsùn máa pọ́sá sí kòrónú wọ́n mọ̀ pé ẹ̀sán àtúnṣe kí ni lápẹ̀ náà délé ìdá. láwọn náà dáàlì kéèyàn máa pẹ́ ní ààyè ibi téèyàn ti kírun yẹn fún yìí báràkà fíhí báràkà àjẹmọ́ kí lè ròyìn nípa àdúrà tí màláìkà bá ṣe màláìkà tí èsẹ tí èjẹ tí èmu tí èsùn tí èfẹ́yàwó tó jẹ́ pé ìbádùn mukromun ọlọ́run ní ẹrú ọlọ́run alápẹ̀lẹ́ ni wọ́n tẹ́ ìwọ́n jẹ́ lọ́dọ̀ rẹ̀ tó bá bẹ̀rẹ̀ tó lọ́dọ̀ kí ló sì fún dá ó fún ni tí màláyé ká bá jẹ́ alápẹ̀lẹ́ lọ́dọ̀ ọlọ́run tó bá sì gbà fún mi àdúrà yẹn nàgbà ṣùgbọ́n wọn ló fẹ́ àdúrà ẹlẹ́tì rẹ̀ kò ní ti sàlámà tán ó ṣe kí ni yóò fi sàlámà tán sáré fún ìdè torí kó lè bá aláyè fi màdáàmà fi màjèlésì lẹ́ni sọ́lá fòrò kí ni wọ́n máa sọ yẹ̀kúrò ní àdébí ni wọ́n máa sọ pé Allahumma rahamu sọ̀rọ̀ wọ́n ní wọ́n lọ bá ń kẹ́ lágbájá yìí Allahumma fèrè láwo ọlọ́run bá ń forí jì í mi gba túbà rẹ̀ táyọ̀ orí ni mẹ́ẹ̀ẹ́dá táyọ̀ orí ni wọ́n ti orí ni mẹ́ẹ̀ẹ́dá kọ́lọ́run kẹ́ kó forí jì ọgbà malam yóò dé malam hìhìn mọ́làm yóò dé fi hìhìn lókùrú pọ̀tẹ́kùn tó jókòó sí yẹ ọba ti fi sùtá kẹ ẹlòmíì mọ́làm yóò dé fi hìhìn tí o bá ti fi sùtá kẹ ẹlòmíì níbi tó jókòó sí mọ́làm yóò dé fi kò dé sí ìjẹ́ pé ó bú só tàbó ṣe nǹkan tí àlọ́ rárá ó ṣe kí ni o tí o fi dá a jẹ́ pé nínú mọ́jàpọ̀ tó fi máa gba màláìka nígbà tó o ti kírun láàyè yẹn nẹ́fìlà ló yẹn ní ọ̀rẹ́ yẹn ló kí ni o tó wá jókòó sí àyè yẹn tó ọ̀bà tí ìjẹpọ̀lọ̀wọ̀ láàrẹ̀ já ọ̀bá àjọ wákàtí márùn ló fi dó ọ̀bá àjọ wákàtí kan ló fi dó àlùmọ̀láyé ká tún sọ lórí àlà àmọ̀láyé kan ò mọ̀ ṣàdúrà fún yé wọn kò rú gbà mọ̀kálẹ̀ mọ̀dámà fi mọ́jú lọ sí lẹ́bí sọ̀là tó bá sì mú ẹbí ààyè rẹ pẹ̀lú pé òṣèlú kan ní sùtà òṣìjẹ́ kí àlọ́ àwọn onímọ̀ kọ́lọ́kọ́ bá kẹ́ wọn wọ́n ní hadithi àkọ́kọ́ náà kátó lọ sí ìdáhùn fún àyíká tó ń bẹ hadithi kí ni imúgẹ́gẹ́ ní ẹ̀rí ọ̀rọ̀ àníyẹ̀wò àbí hadithi lára ní ọ̀fọ̀ àkó mẹ́nu bá náà lẹ́tọ̀ọ́ nàá nàá ntọ́gbẹ̀dìde olè ẹ̀rọ yóò sì máa gbalada àrùn nígbà tó sì wà mọ́lá tó ṣe kí ni o tó retí ìrọ̀ tó àníyàn àníyàn nìyẹn ẹ̀sán àníyàn ló mọ̀ gbà lọ. tó níbi hadith yìí nínú àwọn balẹ̀múdáde ń bẹ bákan náà òun náà ni wípé irun jẹmọ́ ìkan nínú àwọn ṣáá èròdì nínú àwọn àìsàmì ọlọ́run nínú ẹ̀sìn wa gbogbo àwùjọ tẹ́ ò bá ti sí mọ́sálásí tí wọ́n ti máa kírun jẹ̀mọ́ àwùjọ gbogbo nítorí pé ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ẹ̀sán tá a sọ kalẹ̀ kò sé kí ni o gbogbo ládàá wọn ti dìnnáà àwọn èèyàn ní ẹ̀sìn yẹn tó ti bákan náà àwọn àti jẹ́ ká mọ̀ yìí pé irun jẹ̀mọ́ ìpìlẹ̀ náà ni pé kọjẹ́ lọ mọ́sálásí ó túmọ̀ sí pé irú àyè tá a ti rírú ẹ̀sìn yìí ká mọ kọ́rú àyè yẹn àgbègbè tí ó dáa bọ̀ ìmọ̀lẹ̀ tá ti rí ẹ̀sìn mọ́sálásí ká mọ kọ́ mọ́sálásí náà ni nínú ìgbà tí ó dáa torí pé òun ó jẹ́ ká ládàá yìí ó jẹ́ ká rí bákan náà nínú ìgbà tó lé jáde níbi ọ̀rọ̀ yìí ni pé irun jama kìí ṣe tí mùsùlùmí ọmọ nǹkan ti ṣe ní mọ́sálásí kìí ṣe tí mẹ́fọ́ owó yẹn rẹ mú nígbà yóò wò pé ẹwà dúdú oore tọ́lọ̀wọ̀n bá so mọ́ ìmọ̀ràn kí irun jama mọ́sálásí kí irun rẹ̀ lákọ̀ọ́kọ́ tó bá ti jáde lé ẹsẹ̀ tí bá ń gbé wọ́n ṣe kí wọ́n máa pàṣẹ rẹ̀ wọ́n sì pàṣẹ kí ni wọ́n máa gbé ìgbà tábìlì sábìlì ìjà ni wọ́n wa ta lẹ́sẹ̀ nu wa wọ́n á lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run so inú ìtàn tí ọmọ pẹ̀sẹ̀ rẹ ni pé ṣàlùwàlà ń lè rẹ kò sì bẹ́ẹ̀ pẹ̀sẹ̀ rẹ sí i. bákan náà tọba dé mọ́sálásí yẹn lẹ́fìlà tó yẹ kọ́ yẹ pé tẹ̀yẹ́ tó mọ́sálásí lákòójú yẹn kọ́ wá jókòó ọ̀tẹ̀ parẹ́ lẹ́yìn tí retí ìrọ̀ ọmọ ẹgbẹ́ ẹ̀sìn ọba Allah subhanahu wa ta'ala. àwọn afáàní ìrọ̀ jẹ̀mọ́ yìí ó pàtàkì débi yìí pé ní ojú ogun ní ojú ogun ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá sì tún pàdébì láti ẹ wí pé kí wo kí jẹ̀rọ ní lójú òkun ní àgbègbè yẹ pé àárò orókùn àárò ìrìnàjò ìwọ tó wá wo bọ́ọ̀lù tó fi kí jẹ̀rọ kí ló sọ fọlọ ọlọ́sọ́dọ̀ sallallahu alaihi wasallam pé ìwọ gẹ́gẹ́ lójú ogun yẹn ẹ kí jẹ̀mọ́ jẹ̀mọ́ ọlọ́run bá sì kọ́ ọmọ òsèkì ọlọ́run pé ẹ pínra yín sí méjì káwọn abala kankan ṣe gíní o kí àwọn abala kan kí wọ́n máa fèsì àwọn ọ̀tá káwọn abala kan kí wọ́n máa kírun táwọn eré ìpínlẹ̀ tán káwọn padà síbi táwọn àkọ́kọ́ dúró sí káwọn ṣe gíní o excuse wo lè yóò fọ́ náà tó bá kíjẹ̀ tó bá pẹ́lọ̀ ń bá ní kí wọ́n kíjẹ̀ mọ́ lójú kí lójú kú excuse wo lè yóò fọ́ náà ìpàdé wo lẹ́ ń ṣe kíjẹ̀ mọ́ excuse wọn lẹ́kọ̀ọ́ náà nígbà tó pé àwọn mùsùlùmí wọ́n já ogun ẹ̀sìn ẹgbẹ́ ẹ̀mí lè gbọ́ ọlọ́lẹ̀ ẹ̀kí ọlọ́run fún wọn pé ẹ̀kí lọ́sọ̀tọ̀ sọ ọlọ́run sọ fáwọn sọ̀rọ̀ àrọ̀ sọ̀rọ̀ àrọ̀ pé kí ó kírò ní jàmbá dáadáa sọ lè jẹ́ ká mọ̀ pé abúlé bá mú tó sọ̀rọ̀ àti jàmbá náà àdìsọ náà nìyí àdìsọ tẹ̀lé wọn ni wọn náà bẹ̀rẹ̀ abbas abdullahi abbas ibn abdul muttalib radiyallahu anhuma عن رسول عن رسول الله صلى الله عليه وسلم فيما يدعى عبده تبارك وتعالى قال إن الله كتب الحسنات والسيئات ثم بين ذلك الرزاق بين ذلك فمن هم بحسنة فلم يعملها كتبها الله تبارك وتعالى عنده حسنة كاملة فإن هم بها فعملها كتبها الله عشر حسنات إلى سبعمائة ضعف إلى أضعاف كثيرة وإن هم بسيئة فلم يعملها كتبها الله تعالى عنده حسنة كاملة وإن هم بها فعملها كتبها الله سيئة واحدة متفق عليه حديث يرث ابن عباس عبد الله بن عباس رضي الله عنه وارضاه عبد الله بن عباس صحيح مبارك ابن عم رسول الله صلى الله عليه وسلم عباسي النبي صلى الله عليه وسلم abdullahi jẹ́ ọmọ rẹ̀ abdullahi ọmọ abbas abdullahi sábẹ́ abbas bàbá rẹ̀ náà sàhábà lòun náà bá nínú àwọn àgbà nínú àwọn sàhábà tí wọ́n máa ń dá ọ̀rọ̀ padà sí lọ́dọ̀ nípa ìjẹ́ àgbà rẹ̀ onítàdéwà abbas fáyidà kan gbọ́dọ̀ mẹ́rin mẹ́rin gbogbo wàtábà ní onímọ̀ tó tún wá jẹ́ àgbàlagbà a máa dá ọ̀rọ̀ padà sí wọn pàápàá jùlọ nígbà tí bùkátà bá béèrè so láyé láyé Umar ibn Khattab radhiyallahu anhu nígbà tó di pé ọjọ́ òjò ṣẹ ọ̀dá òjò ó ṣẹlẹ̀ Umar ibn Khattab sọ yí pé kọ̀ ìgbàtà nàbí sallallahu alaihi wasallam ń bẹ láyé alábìlẹ̀ máa ń tọ́wá ju tó ṣe kí ni o tó kí wọn fún wa tó dẹ̀ bá abẹ lọ́rùn òjò ọ̀pá tó di àsìkò Umar àdébíyòsí láyé wọn sallallahu alaihi wasallam Abbas ni Umar lọ sí kí ni o torí kí wọ́n lọ kùdà lórí ẹgbẹ́ Abbas dájú Abbas fẹ́ sọ́ọ́ lè tẹ̀lá ta ló lè jùlọ àrẹ Umar àti Abbas sàmẹ́ lẹ́kìrì ní Umar lẹ́kìrì ṣùgbọ́n Umar ń fi yẹn tọ́ka ọlá tí ń bẹ fúta ní òun àwọn àgbàlá so Abbas ó jẹ then kọ́ọ́bà anabi sallallahu alayhi wa sallam yàrá mọ̀lẹ́bí anabi wa sallallahu alayhi wa sallam so Abdullahi ọmọ rẹ̀ Abdullahi ibn Abbas ibn Rasulullah sallallahu alaihi wa alihi wa sallam nínú nǹkan tí mo máa ń fẹ́ràn láti sọ tí máa ń tẹ̀lé àdéhùn abẹ́ Abbas sábà fọwọ́ sọpọlọ mi dáadáa ó ní hadith tí máa ń bọ̀kọ́ náà nípa sọ pé afọ tí máa ń bọ̀kọ́ mú wá àwọn olùkọ́tà sì mọ́ sábà sọpọlọ sọ abẹ́ Abbas nípa wípé Allah azza wa Allah ṣàánú rẹ̀ púpọ̀ ó jẹ́ kí ìmọ̀ òwú ó sì wá ọlọ́sìn lórí ìgbà tó ń sọ láàrọ̀ sọ́lá tí wọ́n ní abdullahi ibn abbas ó lọ bá ọkùnrin kan nínú àwọn àǹsọ wípé àlùmọ wà tọrẹ rẹ jáde máa ń wáyé mọ lẹgbẹẹ rẹ asábì nàbí sọlọgbà àlọsọlẹ kájọ máa tójú lé àwọn sọhábà ká máa tójú lé wọn káàkiri ká máa wá lọ bè lọ́wọ́ wọn nípa kí ní àbúgbó lẹ́nu kí ni o lẹ́nu àgbẹbí sọlọ torí pé abdullahi abbas yìí gbogbo bíbí ti radiyallahu anhum àdọ́gúnmọ́ ojú bí ọdún mẹ́ta táwọn sọlá sáàmù okú òní ní mẹ́kà ìníwọ́n bí ó túmọ̀ sí pé ọmọ ìkéré ni nígbà táwọn sáàmù sẹ́kì ni o sáàmù sallallahu alaihi wasallam gẹ́lẹ́ bí àbúrẹ́rẹ́ ọ̀dọ́ ta sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àbúrẹ́rẹ́ ọ̀dọ́ làánú ọ̀dọ́ òun náà gba ìsìláàmù nígbà wo àbúrẹ́rẹ́ gba ìsìláàmù ní ẹ̀yìn Khaybar ogun Khaybar wọ́n sì dàgbọ́ Khaybar náà sálọ́tù sáàdà so adó kejìlá yìí hijira ó túmọ̀ sí pé ó kọ bí ọdún mẹ́ta ń sáwọ́ kù ara bi tí àwọn míì ti ní problem pẹ̀lú Daniel àbọ̀ ẹ̀rọ bá ẹni tó dé lẹ́yìn yóò ṣe kí ni yóò ṣe àpò lọ́mọ gba àdìsíwájú ló gba àdìsíwájú gbọ́n pé àbẹ́rẹ́ àmẹ́là ìyẹn ìbárakátí dùá ìnàbí sallallahu alaihi wasallam àgbàbáraka àdó ànàbí ìnàbóra fi rí nǹkan tí ó rí àti àbúkú sọ pé bisábàbí ìdìmọ́tì ní Rasulullah sallallahu látara wípé òun náà ó ṣe bọ̀ ń sìn fún ànàbí sallallahu ọjà ojú ẹ̀ ọlọ́run bá sì fi ṣe kò ń gẹ́ ó sọ fún arákùnrin yìí pé جامع صدع ناتي أصحاب رسول الله رسول الله صلى الله عليه وسلم فإنهم ليام كثير وسامي قرص جارنا بيوليني يبقى يبقى النبي صلى الله عليه وسلم أن يعني أه قبلنا بس خدع علام ولا ترى الناس يحتاجون إليك وفي الناس من أصحاب النبي صلى الله عليه وسلم ما ترى أه ولا سوى لك أه غير غير غير أجعل القطع القطع سوى بدأ فاهم àwọn àwọn àbá ti pọ̀ léèsì lèsì pé wọ́n mẹ́kí ní ọbẹ̀ bìrì sí àwọn àwọn àbá ti pọ̀ àwọn àbá ti pọ̀ àdídì ká mọ̀ sí wàhálà irú ní tẹ́jẹ́ sọ bẹ́ẹ̀ bàbá sí ó ní kí ló fẹ́ mọ̀dà rẹ̀ láàmú sí àwọn sàbẹ́ ti gbalẹ̀ kẹ́yìn àwọn èèyàn ìmọ̀ ẹ̀wọ̀n làwọn èèyàn ń lò ìpọ̀ tí wọ́n fẹ́ mọ̀ kí ló ṣe kí ni kí ló padà fi ṣe Abdullahi ibn Abbas ló ní fatarak tó dáálíkì mo wá pa ntọ́sọ̀ yẹn ti wà tó bá ń tó wọ́n bẹ̀rẹ̀ asal ashabadu sallallahu alaihi wasallam wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ àwọn sàbẹ́ káàkiri máa bèrè nípa ìfọ̀ wọn ó ní máa gbọ́ pé sàbẹ́ kan ní hadith lọ́dọ̀ abdullahi abbas ó ní fàáàtì bàbá ń bá wa lọ sẹ́nu ọ̀nà lérè àtàwọ́sádù rìdá ìyàlàbàbì máa lọ wá aṣọ kan nírò ìràbìsẹ̀ pílò sẹ́nu ọ̀nà lérè pàtàkì ń bá aṣọ tẹ́kọ̀ọ́ ó lè máa ṣe ẹgbẹ́ kí sàdùn bẹ́ẹ̀ pàtó ní máa fi sílẹ̀kùn báyìí yọ kàkà wú lẹ́yìn tààrà sọ̀rọ̀ rẹ̀ ọmọ ọ̀nkú ànábì sallallahu alaihi wasallam ìbámi Rasulullah sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ yìí ó ó ó bùkátà kí wọ́n lè bẹ̀rẹ̀ lè ó fi sọ́kàn òun máa ń lọ sí ọ̀nà yẹn wọn kò wá sọ pé ajáde ah, ah, ah, ọmọ nǹkan ànábì ti dé èmi fún wa náà ànábì tí ẹ lọ̀rọ̀ onítọ̀ọ̀bá ti dẹ́nu ọ̀nà wọn tani wọn wà ní kò sówà náà ó ní àtàwọn sọdọ ìdárí alábìrì bákà mú aṣọ ọ̀rọ̀ yá ẹ̀ níṣẹ́ kí ni o aṣọ gbàgẹ̀rẹ̀ mi nǹkan àfi ṣe nǹkan kan àfọwọ́ lé jẹ́ páríkẹ̀ nǹkan àfẹnu lélẹ̀ tẹ́lẹ̀ bá dára ẹ̀ yóò kẹ̀kẹ́ à ìbùdó àmì rọ̀ sórí lẹ́sẹ̀ máa ń pọ̀ra wọn ètò wà tó lè ní akíló lè dà mọ́wọ́rí yóò ní pé wọ́n gbọ́ pé hadith kan ṣe kí ni o ọ̀nbẹ lọ́dọ̀ rẹ dákun sàráyà jẹ yóò dá wọ́n ní ọmọ ń pàdé bí òní wá kò sí ránṣẹ́ sí mi kí wá àyọ̀ dára o wọn ọkọ wa bá ìmọ̀lélẹ̀ ránṣẹ́ kí ni o àmọ́ lọ àmọ́ lọ kọ́ ni ana àpò àtìkà ó ní fa asálù ní hadith màá sọ pé ebi ni mo lẹ́tọ̀ọ́ kí n wá bọ̀ dákun wọ́n fọ̀rọ̀ kù ọ̀rọ̀ pé ọmọ kó àná nìkan ọ̀rọ̀ kí ni mo bá wá ọ̀rọ̀ àdìsí ọ̀rọ̀ gbà iná gbà ló fi wọ́n bí ṣe wá bó ṣe ń mọ̀ ọjọ́ nìyẹn títí títí títí títí tí tọ́lá sọ lẹ́dọ̀ mímọ́ tọ̀tọ̀ wá dé mímọ́ tọ̀tọ̀ náà di àgbà fáà ọ̀rẹ́ rẹ̀ dí òní o wọ́n ti lọ àsọ̀rí àsọ̀rí ni o sàbẹ̀ ni rọ́dẹ̀ làánù o wọ́n padà rí abẹ́nà àbáṣe táwọn rẹ̀ ti wá lọ kójọ tì í fẹsẹ̀ kí ni o tẹ̀sí kọ́ yọ wá sọ pé ah ah the sharp ah kọ́ mi ni ìyàwó sọ̀rọ̀ ẹ̀mí sí ẹgbẹ́ tó tó ti ń bá wọn sọ̀rọ̀ ọgbọ́n jù lọ ẹ̀tún rẹ̀ sọ̀rọ̀ àwọn oníyà oníjìnlẹ̀ ṣe yóò lẹ̀ à ṣẹ́jú abájá ah, tẹ̀ ń wò à ah, orí ẹ̀ ojú orí mi lọ o ní ọpọlọ o ní o ó wù ọ̀la o gbá jù lọ o ní sọ pé ta ni ta ni kí ni sọ náà yóò bẹ̀rẹ̀ náà ebi ṣe ju wa náà ní ojú bẹ́ẹ̀ ojú sẹ́rẹ́. bí àwọn ẹni rí tàná báwọn ṣe lókè. egbe nǹkan àmọ́ra náà Rasulullah sallam àwọn ọ̀nà sílẹ̀ dáńsá ọ̀nà sílẹ̀ àwọn sọ̀rọ̀ láti sọ̀rọ̀ àdéjà wọn ayé náà wọ́n pọ̀ láti ká máa fi àwọn èèyàn sípò wọn yóò ní bá ah, eléyìí dáa jù mí lọ o torí pé ìrìn àgbẹ̀ tó fẹ́ kájọ rìn yẹn èmi ò rí èmi ò rí ọlọ́sìn ó sì wá rìn oṣù kò sọ abẹ́rẹ́ Abbas habrul umma habrul ma ọ̀tọ̀rọ̀jùmọ́ lọ kọ̀ ha agbalúgbù mọ̀ abẹ́gbà abbas ọlọ́kọ̀ọ́bà akẹ́ ẹ wá onílé mọ̀ owó ẹ̀ tó tó ń pè náà ní abul abbas abul abbas kí ti ló bọ́ ti bàbá ti rẹ̀ abbas sọkò sí láì fi bẹ́ẹ̀ wọ́n jẹ́ abu abdulrahman ibrahim ibn abdulrahman kò láì fi bẹ́ẹ̀ abul abbas abdullah ibn abbas kò ní àmì nìyẹn wọ́n sallallahu alaihi wasallam ó ní àdìfẹ́ yìí nínú nǹkan tó ń bọ́tà nàbì sálàm tí mọ̀yẹ̀rù wí àrọ́bì yìí tí ànábì sọ pé òun gbà wá láti ọ̀dọ̀ ọlọ́run amẹ́pọ̀lú àwọn hadith báyìí ní hadith kudusi kí láǹpẹ̀ tó wọ́n máa ń hadith rabbani náà tàbí hadith ilahi ṣùgbọ́n ètò gbajúmọ̀ gbèdéke amẹ́pẹ̀lú kí ni hadith kudusi wọn àdìsí kudusi Ànábì sallallahu alaihi wasallam Ànábì gba àrà yìí láti ọ̀dọ̀ ọba ọba rẹ̀ qala inna Allaha kataba al wa sayyi'ati Ànábì ní Ọlọ́run ọba ó ti kọ àkọọ́lẹ̀ alhassanat dáadáa wa sayyi'ati àti àìdá ọlọ́run ọba ti kọ àkọọ́lẹ̀ dáadáa àti àìdá ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ní dáadáa ọlọ́run ti kọ́lẹ̀ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ láìdá ọlọ́run ti kọ́lẹ̀ èyí là ń sọ yí pé ọ̀rọ̀ táwọn èèyàn sọ yí pé ọlọ́run ò kádàrá pé màá ṣe báyìí ọ̀rọ̀ yẹn kọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn ṣe déédéé pé ọlọ́run kádàrá pé màá ṣe báyìí àwọn ọ̀rẹ́ rẹ̀ òkúdó lẹ́nu àkúdà nítorí pé ọlọ́run kátàbàrà hasanet wọ́n sì yá àti ó bá ní ọlọ́run kádàrá rẹ̀ ọlọ́pẹ́ àbí ah, ẹ wá sí àfikọ́ àbúrú jáfàrù ní àwùjọ ọlọ́run kọ́ gbọ́dọ̀ yẹn o kò sóde káṣí lórí ara wa ọlọ́run ṣe kí ẹ̀ dánù ó ní ọlọ́run kọ́ ah, inú ọ̀sán ni bẹ́ẹ̀ yẹn kankan bẹ tọ́lọ́run ṣe kí ọ̀sẹ̀ jẹ́ àwọn ọmọ ní kìtàbà tí a ń sọ ní bíbá yẹn ọ̀nà méjì ni kìtàbà náà kìtàbà sáábẹ̀ kọ́ èyí tẹ́lọ̀ ti kọ́ láti àtìpìlẹ̀ kọ́ sí kó tó dáa wà kìtàbà tún láàyè kọ́ ìtẹ́ pọ́lọ́ ọ̀hún mọ̀ wá tó kọ nígbà tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ tán ẹgbẹ́ àrùn yẹn yé o àkọọ́lẹ̀ ti wà bá a ṣe wà ní ìṣètò ọ̀dàkàrà rẹ̀ pé lálẹ́ yìí o òjò ọmọ rẹ̀ gbogbo àtàjókòó yìí àmọ̀ bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí àmọ̀ kàtírà àmọ̀ bẹ̀rẹ̀ abẹ́kọ̀ọ́ ó ti wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì gbèrò pọ̀ bẹ́ẹ̀ wá pé yóò ta lómi tọ́wà kò lè gbọ́ kàdàrà síbẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ó ṣe bẹ́ẹ̀ kádàrà ti kún wò ní sí mi lálẹ́ yìí kádàrà àti àpilẹ̀kọ́sí ok ìyẹn tí wọ́n bákan náà bá tó ṣe wá wá ìdá tí wá kè lágbájá tí wá ojókòó ṣe kíní àmàlẹ́kò tó wá kọ́ lẹ́pẹ́ lágbájá ó ṣe kíní ọ wá sí ìjókòó mímọ́ lẹ́nìí so kíkọ yẹn lọ́mọ ìlọ́gbà wa ọ̀rọ̀ àwọn àkọ́kọ́ èyí tó ti kọ ní àtàkùn ẹ̀kọ́ sí ìbá pẹ̀lú ìta bá tún sáàbù kan ẹlẹ́ẹ̀kejì ètò ẹ̀kọ́ nígbà tí nǹkan yẹn ṣe kí ni o tọ́ sẹ́ẹ̀ lọ́sẹ̀ pé kàtà mọ̀láìkà ń kọ́sẹ́ wálẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ sẹ́tí mọ̀láìkà bẹ́ẹ̀ kọ́ yẹn ó ti kọ́ kọ́ ọ́lẹ̀ pé sẹ́yìn ó ṣe kí ni o yóò wáyé látàkùn ẹ̀kọ́ sí afárùkù wa rẹ̀ tó yé jàmbá mi ẹni tó bímọ tá a jẹ súná mọ rẹ ká tó nílẹ̀ ayé wọn ti kọ́kọ́ yóò bí máa jẹ súná rẹ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ bọ̀kọ̀tà tó wá jẹ́ ìnìsà ókè àti ẹni bí lágbájá bí máa jẹ súná mọ wọ́n tó kọ́ lẹ̀ àwọn tó wá bẹ́ẹ̀ ni so inna Allah kátà gbogbo nǹkan lọ́wọ́ inna Allah kátà gbogbo ọkọ̀ ọdún kulli shay gbogbo nǹkan ti kọ́lẹ̀ àti tọ́da àti tí ọ̀dà so ntọ́da ntọ́kọ̀rọ̀ ti ká sọ pé ah, ẹ wá síbi alkọ̀lì ọlọ́run ó ká dára pé mi mi wá yorùbá tó kọ̀rẹ́ tì mí ẹ bá kò sí ẹ dáhùn àbí yorùbá yẹn ẹ̀yẹ ní yorùbá sẹ́rẹ́ láyè fún ọlọ́run kádàrá pé mèmí wá ni kèsì pọ́lọ́run kò kádàrá pé máa wà máa wá ọlọ́run kọ́ ọlọ́run kọ́ ọkọ̀ pé mèmí wá òṣùpá ọlọ́run ti kọ́ pé mèmí wá ẹ̀jẹ̀ òbí àárín ẹ̀rí o inna Allah katabal hasanat ẹ̀sẹ̀ gbogbo nǹkan náà ti kọ́ lẹ̀ sókè yẹn ṣe nọ́ọ̀sì kìtàbà pọ́nrọ̀ ọ̀rọ̀ ọ̀kan kankan yẹn ó takò àkídà mọ̀ bẹ́ẹ̀ gbogbo kan náà kọ́ o fẹ́ fẹ́ obìnrin kan wàá bọ́ sí i wọ́n á sọ pé ah, ọlọ́run ò kọ́kọ́ nàìjíríà fẹ́ra wọn mistake lọ́sọ̀ ọlọ́run kọ́ pé ẹ̀yẹ sọ bá pé ló ṣe sọ ọlọ́run kọ́ pé mi àti oníṣe kí ni o àmì fẹ́ra wa ó correct wọ́n wá ní pé ọlọ́run kọ́ ah, là sàgbé ní sẹ́rẹ́pẹ̀ nǹkan yẹn ọ̀dá àbí torípa burú àgbẹ̀ bọ́lọ́run kọ́ náà iná ńlá kátàmọ̀lá hasanat ọlọ́run ti kọ́ gbogbo dáadáa àtàìdá mo rò bóyá fún màmá yìí dada, rẹ̀ lẹ́yìn ìgbà náà àdẹ́bí wa ni ọlọ́run sàyè fún pé bóun ló ṣe dáríkà ó tún bẹ́ẹ̀ ni pé famina hamad hasanati ẹni tó bá dá níyàn dáadáa kan ó gbèrò dáadáa pé ah màá sì ṣe sọ́dà kọ one thousand lónìí ó fọkàn sọ́wọ́ kan kó bẹ̀ sí i lọ. fàlámìyà amẹ́lìhà kọ̀ wá rí dáadáa yẹn ṣe kàtàbà Allahu tabaraka wa ta'ala ìdàwù hasanatan kamilatan ọlọ́run bó kọ́ lẹ̀ wípé ẹni yẹn ṣe dáadáa odidi kan. ẹnu tẹ̀ kí ládàá fún wa lónìí muhammadu hasana ẹ bá láti dáadáa kan ọ̀wárí dáadáa yẹn ṣe yóò gbà ládàá dáadáa òdìdí kan sọ gbọ́dọ̀ sí ládàá kí ló gbà ẹ́ àníyàn tó dà ẹ jẹ́ ká mọ lẹ́nìyàn tó dà kódà tá a bá rí ìjọ yẹn ṣe àgbẹ̀sìn wọ́n yìí hàn mẹ̀bí ha ṣọlá ọba tọ́mọdà ní ẹ̀bẹ́ àmìlà ha tọ́wárí dáadáa yẹn ṣe kátàbà lọ́rọ̀ àṣàrò hasanat ọlọ́run bó kọ́ lọ́dọ̀ rẹ̀ wípé iṣẹ́ eré mẹ́wàá ló ṣe ìlà sábúrì mi àti ìdẹ́rẹ́fín láàrin mẹ́wàá sí ìlọ́po ọgọ́rùn-ún méje ìlà àbá áfíríkẹ̀fì ìrọ̀tì láàrin mẹ́wàá sọ́gọ́rùn-ún méje àbí sí ìlọ́po àìgbẹ̀rù. tọ́lá bèèrè lọ́wọ́ wa pé iṣẹ́ lórí kan tẹ̀yẹ̀ bá ṣe ládàá bèèrè lọ́wọ́ àmẹ́kí lásán tábà ní mẹ́wàá àgbà á ní ó kéré jù mélòó ni o mẹ́wàá mẹ́wàá ó lè dàgbà dàgbà ó di seven hundred ó lè dàgbà jẹ́ pé àdáfín ìlọ́kọ̀ àìmọye kí ni wọ́n máa bí fárúkù láàrin ìwọ́sẹ̀ ládá ọgbà seven hundred tọ̀hún sí ládá ọgbà ten tọ̀hún sí ládá ọgbà seven thousand alahasabi ikhlasi wa mutabaati nǹkan méjì ìní ò máa sọ bí ẹ̀sán wọn ó ṣe máa kéré àbùkọ́ pọ̀ sí nǹkan mélòó ni ó sọ pé iṣẹ́ rẹ tí mo ṣe yìí o ṣé ten minimum mark ni màá gbà ni àbí màá gba seven hundred àbí màá gba above kẹfìrà àkọ́kọ́ òní bóun ni àníyàn rẹ ṣe mọ́sí lórí nǹkan yẹn ìkíláàsì rẹ bí àníyàn rẹ ṣe mọ́sí lórí nǹkan yẹn yóò sọ iye lára tó ṣègbè ní tọgbà bákan náà báwo ló ṣe ṣe bí ànábì ṣe ṣe sí sallallahu alaihi wasallam. ìjọba ìlà pẹ̀lú alákọ̀ọ́kọ́ ẹ̀sọ́ yorùbá àníyàn torí ọlọ́run rẹ bó ló ṣe mọ́ sí ẹlẹ́kẹ̀jì gbọ́ báwo ló ṣe kọ́ ṣe ànábì sí bíbí pẹ̀ sallallahu alaihi wasallam. so ìyẹn ló dìtà sọ́dẹ̀sì Eh, méjì lè jọ ṣiṣẹ́ olóore kan náà wọ́n sì gbàládà kí ni o ṣùgbọ́n torí pé eléyìí ní kíláàsì kò sí ìyẹn lẹ́gbẹ̀ẹ́ yìí tọ́lọ́run bá lọ wọ́n tó ṣe bí ànábì sọlá sọlá ṣe ṣe àìsàn rẹ̀ òkè eléyìí náà ní kíláàsì ó ṣe mùtábà díẹ̀ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ kẹfìlà kò ní ìwé níbi mọ̀násìkò hajj níbi iṣẹ́ hajj kí ẹ̀ tó lọ pé ẹ̀ kíláàsì rẹ̀ ẹ̀tẹ̀ wà fà sọ́lọ̀ ẹ̀lẹ́gbẹ̀rẹ̀ sọ́lọ̀ ní ìgbà náà ẹ̀rù tó bèrè sọ́lọ̀ ní ìgbà ó ti sẹ́yà kí sọ́lọ̀ ní ìgbà náà àfọwà ní aláàdúrà ọlọ́run àfáàdó òfin sẹ̀fà àfọwà àfọwà so gbọ́ yorùbá náà láfi dàgbà aláàdúrà ọlọ́run ṣùgbọ́n bí ànẹ́bí ṣe kiri o bí ànẹ́bí ṣe ṣe so káwọn gbìyànjú ní iṣẹ́ tá a bá fẹ́ ṣe tó jẹ́ ìbá iṣẹ́ rẹ ká ní wípé ìkíláàsì wa ká ní pọ́ mọ́ káwá tó rí wípé ase bá nàbí sẹlẹ ẹjẹ nǹkan mú àpọjù kékeré tó súnmọ́ dáadáa wa àdéhùn fàbẹ́ mi ni wọ́n sọ̀rọ̀ nìyí pé mọ̀nkọ́rọ̀ àhárúfán nìkìtà bìlà kí yóò gbà aṣírò àbí so aṣírò yẹn tó ń sọ yẹn àlà àkọlù ẹ tó ka alif nínú quran lam mim dhalika alkitab dídà quran àbí fati alhamdulilayi rabbil alamin àràfin kẹ ara mẹwàá ó kéjú nìyẹn báwo ní sọ́ọ̀sì mẹ́ta kìrọ̀ rẹ̀ àyàtàn fàáyà. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين آية بلغت مكة أنت بقى إيه قرآن تيم دام بالإخلاص الحمد لله رب العالمين الرحمن الرحيم قد إخلاص أوش متابعة آية سارة أوكي جو بواني قل ما سيبون دير قل ما الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا كرام يا كرام استعيني òun náà ó ṣe kíni yóò gbàládà mi yóò gbàládà rẹ ó sì ní kíláàsì ṣùgbọ́n níbi mùtábà níbi kásẹ́bà ló fi ṣe ẹ̀lẹ́lẹ́kọ̀ọ́ ṣe kíni yóò gbàládà jùlọ òbí àwọn ọmọ sáyé lòkúdà ntí ó mọ̀ sọ ìyàtọ̀ níbi ẹ̀sẹ̀ nìyẹn wọ́n yà mọ̀ bí ha fa amílà ha ẹ̀ ń bá dà níyàn dáadáa tó wá rí dáadáa yẹn ṣe kátàbà lọ́wọ́ aṣọ àṣàdẹ́tì ọlọ́run bó fi kọ ẹ̀sẹ̀ mẹ́wàá fún ó kéré jù ìlà sábò èmi àti dèéfì ẹ̀sẹ̀ yẹn lè dàgbà kó tó seven hundred tó bá tún lè kíláàsì ọ̀tí mùtábà ń kọ́ ìlà àdáfín ó tún lè jẹ́ ọ̀kadùnúsì wàhìn hamad sẹ́yìn àti tọ́wọ́ wá dà níyàn aburú ẹ̀wọ̀ ẹ̀tún wo dáadáa lọ́sí islam fàlábíà amẹ́lẹ̀ ha kọ̀ wá sí aburú yẹn màá sì jẹ ẹni yìí lè màá sì dẹ màá dẹ ẹsẹ̀ lẹ tí ó sùn dànù ìṣòro lọ́kàn bóyá ló fi máa ronú bá òwò sì òwò sì òwò dẹsẹ̀ lẹ tí ó sùn dànù àbí òwò sì lọ fi ìgò sí ẹnu ọ̀nà táyà mọ́tò rẹ̀ bí ẹ̀yà wo ni ọkọ̀ rẹ̀ sẹ̀ ọ̀nà òwò sì lọ fi ìgò sí ẹnu ọ̀nà táyà padà wọn <laughs> ó ti há mọ́ rẹ̀ ti gbà abẹ́ẹ̀kọ́ ni fàlẹ́bíà mẹ́rin ọlọ́run wa rántí ọlọ́run pé ah, ní ìṣòwò àdáńtà ọwọ́ á sì nǹkan. ẹgbẹ́ mi yẹ o ìnáhàmà sí yẹ a fàṣítáhàdà fi dáhùn ọgbà múlẹ ọwọ́ agbẹ̀ẹ́dù àti aburú yẹn ṣe aburú yẹn ọwọ́ á ṣẹlẹ̀ yọgbẹ́ mi. ó ní owó fi kàn sí ẹ̀gbọ́n táyà pẹ́ tó wà ní ó sì fi kàn sí pàtàkì àwọn kí abùbá bùṣe dé tiwọn àwọn kan rìvásì wọ́n kàn lọ́wọ́ jù ọkàn ti pọ́nbúlẹ̀ fòfò yọ gbẹ́sẹ̀ o àdóńdà ni ẹ̀kọ́ fẹ́ jalè ọwọ́ afẹ́ kó ṣe wá kó létí ọ̀fẹ́ jalè báyìí ọkàn bọ̀ sí checkpoint àwọn ọlọ́pàá nígbà gbà kò tí ì débi tó ti fẹ́ lọ ja olè yọ gbẹ́sẹ̀ tó yẹ jẹ̀má ṣùgbọ́n ìlẹ̀ hamlet ṣìyà tó bá dà níyà aburú tó lọ ń wá tó gbé nù láàrin sọ pé tárọ̀kà àdáálíkà mìíràn

ó kéré jù mẹ́wàá àdìsẹ́ ìbílí kọ́ ọ̀yọ̀kan jẹ́mọ́ sí àwọn ọlọ́pọ̀ lórí àgbẹ̀pọ̀ lórí wa ìlànà ìgbìmọ̀ sí ìṣòro pé fawailun thumma wailun liman ghalaba ahadihi asharat ah eré ibú òfò fẹ́ẹ̀ tó jẹ́ pé èyí tí wọ́n ti ń kọ one one one one one fún ọwọ́ lọ borí oní ten ten ten minimum rẹ̀ olórí igbó yẹn ẹ̀gẹ́tì ṣé tí sọ yẹyí nísìnyí sọ pé tó bá ṣe nǹkan dáadáa ó gbà dáadáa minimum ten àbí seven hundred ó ṣe sọ́yọ́ lórí ọba seven hundred ó ṣe kan ọba ten ó ṣe kan ọba fifty ń bọ̀ wọ́n láti jọjọ́ one thousand wọ́n á ní eré nǹkan tó bá ti ṣe lé one one one ó wá rí pé one one one one one one one rẹ̀ ọwọ́ yẹ two thousand ọ̀daràn jọ. ìdáhùn àgbà sí ìsọ̀rọ̀ pé àá eré ikú tó jẹ́ pé àhádùn rẹ̀ èyí tí wọ́n ti kọ wá wá wá rẹ̀ ọ wá lọ borí àṣàrà èyí tí wọ́n ti kọ mẹ́wàá mẹ́wàá mẹ́wàá. sọ̀hádì ìfún ń ìmọ̀ náà wá níbi bá bọ̀ ọ̀rọ̀ àníyàn náà pé tó ò rí ṣe ọgbà rárá mélòó asọ̀rọ̀ káàdì yóò gbà nígbà náà àṣàjọ nàbà sọ yìí pé ìkí ọlọ́run ọba lórí àwọn ẹ̀dá kẹ́kọ̀ọ́ tó báyìí tó sì pẹ̀lú hadith yìí nínú hadith rẹ̀ ká o hadith máa ń fi ìyàrá ká balẹ̀ pé a ah, aláàbò lọ oníkẹ̀lẹ́ lọ. bá dẹ́ nìkan tí ìkẹyìn ọwá fún a ah, kábi ẹni pé bóòlù ṣe sí bóòlù ṣe kí bóòlù ṣe sí tó jẹ́ mùsùlùmí kọ́lọ̀ rẹ wá já síbẹ̀ kọ́lọ̀ kó sọ wá bẹ́ẹ̀ o torí pé ọlọ́run ti fún ọ ní àǹfààní tó fi rí kẹ̀ ṣiṣẹ́ olóore dàníyàn ṣe olóore kò rí ṣe ọ̀rọ̀ rí bonanza ni ọgbàdá ṣe lóore tó o tún wá rí ṣe à mẹ́wàá sí ọ̀gá lẹ́nu ok o tún wá dàníyàn ṣe ẹbí o tún wá rántí ọlọ́run ò tún wá ṣe ọgbàdá iṣẹ́ rẹ kan ṣe àgbẹ̀ nínú ìrìn mẹ́rin ẹyọ kan pé fi ń kọ kí nílẹ̀ fún yẹn ẹsẹ̀ ẹgbẹ́ tí mo mú sọ ó bá gbèrò dáadáa tó o bá rí ṣe ọgbà ládàá ó gbèrò dáadáa ó rí ṣe ọgbà ládàá ó gbèrò aburú ó ṣe ọgbà ládàá ó gbèrò aburú ó ṣe ọgbà ẹ̀ṣẹ̀ kan inú mẹ́rin wọ́n fún wa mẹ́ta kí ló tún kó dáadáa lọ́wọ́ sí ìbára lọ hadith yìí ká mọ̀ wípé bá wa ọba ògbókè ni o ẹ jẹ́ ká ní àkọ́kọ́ sí kámọ ìdàdí ẹ dáadáa yorùbá dáadáa kámọ ìgbẹ opportunity yìí fún wa pé àdàdí ẹ dára àbá àmọ ìrìsì á gba ẹsẹ mọdà níyà aburú tọmọ nìyẹn ni wá jésù bá wa gbé aburú wá sẹgbẹyìn rẹ gbìyànjú fìtọ́lọ́run dá padà ó tún wá gba kí ni o àbí fúnra wáyà létí bó ṣe wá sẹ́gbẹ̀ rẹ̀ ṣe wá àṣà rẹ̀ pàfọ́lọ́sì àbí ìṣàbòsí lágbájá ni bó ṣe wá sẹ́gbẹ̀ rẹ̀ pàfọ́lọ́sì ó tún gbalada pé kò ṣe àkùsí rẹ̀ inṣàlá rahman ibi ní àdùn sí ní alẹ́ ó kú hadith ẹ̀yọ kan nígbà fún yẹn aláìsí lákàrà ní ìtọ̀wé inṣàlá rahman tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ hadith yẹn ni a bẹ̀ ṣe àlàyé ní àwọn ìwà rahman tí ọlọ́wọ́ bá kó ṣe ọ̀gbọ́n padà àti mú gbogbo àwọn hadith tó wá ní kìtàbù nínú ìlàsì ọ̀dọ́rẹ̀ lẹ́yìn a ní ìwọ̀n kálọ̀ ṣe ọ̀rọ̀ jáà rẹ̀. الله عالم الصواب ونكتفي بهذا القدر وصلى الله وسلم وبارك على